الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك سنته إلى يوم الدين adúpẹ́ fún Ọlọ́run Ọba atọrọ àlékún kí àlékún gẹ fún anabi sallallahu alayhi wa sallam èyí ni àkọ́tún ètò yín ètò wa hudan wa bushra kí Ọlọ́run Ọba kí ó ràn wá lọ́wọ́ ẹjẹ́ àgbìyànjú ká fi ara balẹ̀ ká fi àpòtẹ̀tẹ̀ dí láti jẹ àǹfààní ọ̀rọ̀ lówó iyebíye náà láti ẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sàràwọ́dún Gbadébọ̀ ọ̀rọ̀ jí kí Ọlọ́run Ọba kí ó ṣe rọrùn fún wa bismillah. alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته جاكني داجو صلاة الإمام تسيكي أسواجو عن ياسي صلاة تنتجمي لاراري ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé lè má mú ọmọ pé gbìnbẹ̀ láàrọ̀ ọkàn ṣàlùwà lánìí ó sì ṣàlùwà lọ́gbẹ́wò kò mọ̀ pé gbẹ̀ǹbẹ̀ lára sóun kò mọ̀ pé tọ̀tí yóò ńlá sọ ìmáàmù wa wọ sọláàt tó sì fi ṣe Allahu Akbar tó fi sálámà ọlọ́run ọ̀bọ̀ pé kọ́ mà ìpẹ́gbìn bẹ̀ lárò ọlọ́run sì pé kẹ́nìkan nínú jama kọ́ tajú kan kó rè dépò pápẹ́ wọn ta lólobó wọ́n fi wá parí sọláàt wọ́n ti wá parí tán ìmáàmù wa wọ́n á fẹ́ bẹ́wù lẹ́ngbà tó délé ibi títí mú ẹ̀wù kọjá ní agbọ́n mú rẹ̀ lórí pé ń bọ́ọ̀lẹ̀ ló ti gbóòórùn gbẹ̀ nìmọ̀mù wa ṣèwádìí ló wá rí pé ah ìgbẹ́ ń bẹ ní ara aṣọ òun ìgbẹ́ ń bẹ lára aṣọ òun ha bó o wá ni bó o láti pè dájọ́ sọ láti eléyìí nígbà tó ṣe pé lè má mú ṣáájú kó tó di pọ́ parí sọ láti àsìkò tí ń bẹ́wù sí ńgbà tó délé lọ́lọ́wọ́n bá ní kó mọ̀ pé gbẹ̀ǹbẹ̀ láàrọ̀ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa nígbà tó ti ṣe pé lè má mú wọ́n sì ti parí sọ́láàtì kó tó mọ̀ pé gbìn bẹ lára ohun ẹ̀gbìn ló ń gbé sí sọ́láàtì sọ́láàtì wọn lálàáfíà sọ́láàtì wọn lálàáfíà nítorí pé kọ̀máàmà kọ̀máàmà tó bá sì pọ́ màmá ni ọ̀rọ̀ bá tún jẹ́ nǹkan mi. ọ̀dà báwo wá ni tó bá sì pé ìgbà tó ń bá sọ́láàtì lọ ìní lè má mú mà wípé ìgbẹ́ mà ti yí òun la sọ torí pé ń sá ń gbóòórùn fíkàfíkà ni ìgbẹ́ ń bẹ lára sọ òun yìí báyìí tó bá ṣe pọ̀rọ̀ ìmáàmù lọ́rùn láti bọ́ aṣọ yẹn kó lọ́rùn rẹ̀ bí ká pé bùbá ti sọ̀rọ̀ òun náà ní ìmáàmù ńlọ́wọ́ bọ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ara ara sọ̀rọ̀ nìgbẹ́ wà kò sí ní tó burú bẹ́ẹ̀ kó máa sọ yọ bọ́lẹ̀ yọ sọ sí jìnnàjìnnà máa bá sọ láti lọ kò sí ní tó sọ láti àmọ́ tó bá jẹ́ pé kò lè bí kápára bùbá iná ni ìgbẹ́ yìí wà bùbá àti ṣòkòtò ló sì wọ̀ kò sì wọ àwọ̀tẹ́lẹ̀ kankan kò wọ àwọ̀tẹ́lẹ̀ kankan sí ìsàlẹ̀ bùbá rẹ̀ tó wọ̀ kò sí bí ó sì bọ́ bùbá kúrò lọ́rùn tí láti ọ̀la láàfíà mọ̀ nítorí tó bá ṣe bẹ́ẹ̀ ó ti bọ́ òhò nù àjẹpẹ́ ní tí máa mọ̀ ó ṣe ń bì fi yóò fẹ́ lómi sílẹ̀ pé kọ́ máa bá sọ láti lọ fáwọn èèyàn tó bá sì fi wọ́n sílẹ̀ kí kálukọ́ parí tiẹ̀ lónìí kan kò sí ní tó burú ń bẹ̀ torí rẹ̀ eléyìí jẹ́ bí ìmáàmù ó ṣe tún sọ láti àwọn jàmáà ṣe títí ọ̀bá ṣe túnṣe pẹ̀lú tiwọn kò sì ní jẹ́ kí tiwọn bàjẹ́ mọ́ ń lọ́wọ́ tó bá wá ṣẹlẹ̀ pé lè máàmù ti mà lórí sọ láti yìí ipò ẹ̀gbin máa ń bẹ lára òun ẹ̀gbin yìí sì ni bàbá yìí ìní fi ń bá sọ láti lọ kò tiẹ̀ pé òun ò fi sọ láti lẹ̀ kó òun ọ̀fẹ́ lomi ìsíwájú kó máa bá sọ láti lọ ó lóun ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀gbin ẹ̀gbin lòun ìparí rẹ̀ tọ́ tí lè máàmù bá ṣe báwọn ajẹ́kó ti ṣàkóbá o ó wá ṣe àkóbá kò sí fúnra rẹ̀ lásán o ó ti ṣàkóbá fún sọláàtì àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ ó ti ṣàkóbá fún sọláàtì àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ náà ni táwọn náà bá mọ̀ pé bẹ lára rẹ̀ tí wọ́n tún fi mímọ̀ sáláìmà wọ́n tún tò lẹ́yìn rẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn náà ti kó bá sọ láti wọn o wáyé o tá a bá bi àwọn èèyàn kan wò níbì kan àbí nílé wọn àbí láyè tí wọ́n wà àbí mọ́sálásí kan ìṣe ló yẹ kó jẹ́ pé àwọn ẹni tá a bẹ̀wò náà ni ó ṣe lè má mú tásìkò sọ láti bá tó àwọn ẹni tá a bẹ̀wò ni ó ṣe lè má mú tásìkò sọ láti bá tó ká o torí pé lómi ìgbéraga ń dá láàmú bàjẹ́ tí ò bá ti ní jòun ni ó ṣe lè má mú kò ní ṣe sọ láti kódà tó fi dórí sọ̀látùl jumu'ah tó bá ti mọ̀ pọ̀ nǹkan ni wọ́n fi ṣe lè máa mú yọ̀ọ́yà dùn lé ni ẹ tí ẹ bá sì gbàgbé a ti ka àwọn àdí tó lè mú ni má lọ sí sọ̀látùl jumu'ah àti sọ̀látùl jama'ah kò sí nínú rẹ̀ pé tí wọ́n bá ti ní fi ọ́ ṣe lè máa mú nígbà tó ṣe pé ìgbéraga ń dà wọ́n láàmú wọn náà lọ ságbọ̀dọ̀ ṣe máa mú gbogbo èèyàn gbọ́dọ̀ tó lẹ́yìn tiẹ̀ ni a'udhu billah torí délé ẹja kéè sára tó bá lọ bẹ́ nìkan nílé rẹ̀ òun lọ lẹ́tọ̀ọ́ sí kò ṣe máa mú kì í ṣèwọ́tọ̀ bá torí pé lè tiẹ̀ lọ wá báyìí báyìí hadith anabi sallallahu alaihi wasallam ló sọ bẹ́ẹ̀ o so wala ya ummu rajulu rajula fi baytihi bẹ́ẹ̀ làdí ti sọ pé ẹnìkan ò gbọ́dọ̀ ṣe lè máàmù fẹ́lòmíì nínú ilé tẹlòmíì ọ gbọ́dọ̀ ṣe lè máàmù fún àyàfi tó bá yọ̀ǹda fún ọ tó bá yọ̀ǹda fún ọ pé ah, ìwọ gẹ́gẹ́ bí olùkọ́ òun ah, ìwọ gẹ́gẹ́ bí olùmọ̀ òun ah, ìwọ gẹ́gẹ́ bí aṣíwájú ẹ ṣe lè máàmù so pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ló fi lè bọ́ síwájú àmọ́ ìjẹ́bẹ̀ ilé tiẹ̀ lẹ wáyì ilé rẹ̀ òní ò sì lè má mú bẹ́ẹ̀ so kásá kíyèsí agbọn abẹ yẹn. wàyí o ǹjẹ́ gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe síwájú tá a bá gbàgbé a ti sọ yìí pé sáfù alákọ̀ọ́kọ́ sẹ́ àlóhùn lọ́lọ́lá jù a níye wì a níye wì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láwùjọ tiwa wọ́n máa ń fi léyìí rà pé àwọn mọ̀ ń pa rẹ̀ pé wọ́n sì mọ̀ ń pa rẹ̀ wọ́n fi tí pàlàbà rẹ̀ abẹ́rù wo máa bá wọn abẹ́rù máa bá wọn pé àwọn ah, bá lọ sí sáfù alákọ̀ọ́kọ́ ọ̀ lọ sí sáfù alákọ̀ọ́kọ́ ah, kí ni bẹ́ẹ̀nbẹ́ tẹ́rù fi ń bọ̀ àlọ́ la ń bẹ́ẹ̀nbẹ́ má sáfùn ọ̀la ń bẹ́ẹ̀nbẹ́ ọlọ́lá ju sáfù ẹlẹ́ẹ̀kejì lọ sáfù ẹlẹ́ẹ̀kejì lọ́lá ju ẹlẹ́ẹ̀kẹta lọ ẹlẹ́ẹ̀kẹta lọ́lá ju ẹlẹ́ẹ̀kẹrin lọ sálákọ̀ọ́kọ́ lọ́wọ́ ayé kí n dù àbí ti sáfù ẹlẹ́ẹ̀kẹta àbí ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ lọ́wọ́ ayé kí n dù àti pé gan-an láàrin ọ̀tún àtòsí gbogbo sáfù àti sọ wípé agbọn ọ̀tún nínú gbogbo sáfù ọlọ́lá jagbọn òsì lọ àti pé ọlọ́run ọba àtàwọn màláíkà rẹ̀ wọ́n á máa tọrọ kí àtìgẹ̀ ọlọ́run máa ń ṣe kí àtìgẹ̀ àwọn màláíkà máa ń tọrọ kí àtìgẹ̀ fún ẹni tó bá wà sáfù alákọ̀ọ́kọ́ àti pàpà gan fáwọn ẹni tó bá wà lápọ̀ ọ̀tún sáfù àti pé anabi sallallahu alayhi wa kó tó wá ṣàdúà fẹ́ni sáfù ẹlẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kan ẹni tí anabi sallallahu alaihi wasallam ń ṣàdúrà fún lẹ́ẹ̀mẹ́ta ó dájú òun ló yẹ kémi ó darapọ̀ mọ́ yàtọ̀ sáwọn ẹni tó ṣàdúrà fún lẹ́ẹ̀kan torí de eléyìí ẹ̀jẹ̀ á gbìyànjú lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí sáfù kankan pé sáfù kankan kèé pé áá kí ló ṣe àwọn èèyàn láwùjọ tiwa tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn èyí mójútó ní tí ó ṣe wọn láǹfààní wọn èyí ṣe ní tọ́lọ́wọ́n bá ní kí wọ́n ṣe wọ́n fẹ́ rí wọ́n máa ń wọ̀n ba ẹ̀ta oró lẹni tí wọ́n wá mọ́ṣáláṣí wọ́n wàá pọ̀ jọjọ nídìí ẹ̀fẹ̀ wọ́n pọ̀ jọjọ nídìí ìranù ẹ wo èèyàn tí máa péjọ sí títí tí wọ́n láwọn wo fíìmù tuntun tó jáde àbí rẹ́kọ́ọ̀dù tuntun tó ń rìlíìsì àbà síbẹ̀ là ń pọ̀ nídìí kàsínà mùsùlùmí lẹ́sìn tún rí tọ́pọ̀ nídìí gbogbo àwọn àrégbè báyìí síbẹ̀ là ń pọ̀ nídìí kàsínà ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa ta ni àti ta lọ́wọ́ ayẹ kọ́ máa dún sáfọ́ alákọ̀ọ́kọ́ ńgbà tá a bá ní kí gbogbo wa náà sojú kòkòrò ká dún sáfù alákọ̀ọ́kọ́ sáfù méjì èpè sáfù kòkò sí sáfù méjì gan sáfù kan náà ni láti bí ọgbọ̀n ọdún tí wọ́n ti ń ṣe sọ láti mọ́ṣáláṣí mi sáfù kan náà ni tọ́ ẹ̀mọ̀ kúrò àwọn eléyìí ọ̀rọ̀ táwọn wí báyìí ìwọ̀nba ló ṣiṣẹ́ lọ́dọ̀ tiwọn tó ti sáfù kan náà ni ọ̀bá àpò tó dé ọ̀bá tètè dé sáfù kan náà ni wọn ò lè pé sáfù méjì tani àti ta ló lẹ́tọ̀ọ́ sáti dúró sáfù alákọ̀ọ́kọ́ àwọn tó lẹ́tọ̀ọ́ láti dúró sáfù alákọ̀ọ́kọ́ àwọn náà ni ulul ahlami wan nuha àwọn onímọ̀ àti payọ̀ lọ àwọn ẹni tí wọ́n nímọ̀ tí wọ́n sì ń payọ̀ lọ torí pé àwọn onímọ̀ jẹ́ ni àwòkọ́ṣe fáwọn èèyàn ẹni tó bá ti mara rẹ̀ ló ní mímọ̀ olùpayọ̀ lọ kó tètè gbìyànjú láti máa bẹ́ sáfù alákọ̀ọ́kọ́ nítorí àyíbá àmà ìmáàmù gbàgbé wọ́n tún lè máàmù ṣe ìmáàmù ṣàṣìṣe wọ́n rán lè máàmù létí ìmáàmù ń ṣàṣìṣe wọ́n tún lè máàmù ṣe yàtọ̀ sẹ́ni tó ṣe pálá ìmọ̀kan ni afọ́nufọ́ra ni tí lè máàmù bá gbàgbé sí rákà mẹ́rin mẹ́fà wọ́n lè pé ẹlẹ́ẹ̀kẹta làwọn tún wà torí méjì fẹ́yọ̀ kan lè ṣírò táwọn sí la hawla wala quwwata illa billah. ó wá nínú hadith abu mas'ud radiyallahu anhu oni kana rasulullah sallallahu alayhi wa sallam yamsahu فتختلف قلوبكم ليليني منكم أولو الأحلام والنهى ثم الذين يلونهم ثم الذين يلونهم رواه مسلم قال النبي صلى الله عليه وسلم lẹ́yìn ìgbà tó máa ṣe ìkọ́mọ̀ tán ó máa ń fọwọ́ pa èjìká wa tí ó fi rí i pé àdúró dọ́gba èjìká tẹnìkan kò lọ wájú ju tẹnìkan lọ ẹnìkan ò ti àyà síwájú ju tẹnìkan lọ ànábì ó wò lọ bẹ́ẹ̀ yọ máa sọ pé istawu ẹ dúró dọ́gba o wala takhtalifu ẹ má ṣe yapa o fatakhtalifa qulubukum kele yọ máa mú kí ọkàn yín náà yapa liyaliyani minkum ulul ahlami wan nuha àwọn ẹni tó nímọ̀ tó sì jẹ́ ẹni tó ń payọ̀ lọ nínú yín ni kí wọ́n tẹ̀lé mi kí wọ́n tó tẹ̀lé mi tààrà thumma alladhina yalunahum lẹ́yìn náà ní sáfù kejì àwọn ẹni tó pọ̀wọ́lé àwọn eléyìí nínú màá ti payọ̀ lọ thumma alladhina yalunahum nísàfù ẹlẹ́kẹta àwọn ẹni tó pọ̀wọ́lé tẹ́lẹ̀kejì ní káwọn náà tó tẹ̀lé wọn alimami muslim ló gbà wá so eléyìí túmọ̀ sí wípé lódodo ó yẹ ká sojú kòkòrò láti máa wà ń sáfù alákọ̀ọ́kọ́ wọn bá jẹ́ pé tíjà máa ti pọ̀ ni tó ṣe páàní tó sáfù méjì mẹ́ta mẹ́rin márùn kìí ṣe gbogbo orúwọ́ ògiri wá iná lọ yẹ ká bá ń sáfù alákọ̀ọ́kọ́ ó yẹ kọjá àwọn ẹni tí májàmú pé sí lára bóyá táwọn èèyàn máa ń wò láwùjọ wa nù tí wọ́n máa fi dúró tí wọ́n máa fi tàdí mẹ́yìn eléyìí náà ń bẹ nù làákàyè wípé èèyàn ti mọ ara rẹ̀ pé wọ́n mọ kí ó kankan ẹni tó sì yẹ kó dúró sẹ́yìn lè máa mú tààràtà àwọn ẹni tó bá ní màní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tẹ́yìn ti mọ̀ pé láwùjọ yín sáfù ò ní kún sáfù méjì nkankan ẹ tètè lọ dúró lápọ̀ tún ẹ má jẹ́ ká pọ̀ tún ọmọ yín lọ́wọ́ àwọn tó yẹ kó máa dúró sẹ́yìn lè máa mú ní tààràtà ni tó eléyìí túmọ̀ sí pé gbogbo wa pátá àlè ṣe lè máa mú ẹnìkan náà ni ó ṣe lè máa mú àwọn ẹni tí ò ṣẹlẹ̀ máa mú àwọn náà láǹfààní yàtọ̀ sí pé àwọn náà wá sí náà àǹfààní tí wọn náà tún ní kí wọ́n jẹ́ni tí yóò máa ta lè máàmù jì wọ́n jẹ́ni tí yóò máa ta lólobó tí òfin ní jẹ́ pàṣẹṣe bọ́ sínú sọ́lá tí lè máàmù bá ti lè ka kí ó tó gùn dáadáa nínú ìdúró rẹ̀ gbogbo àwọn ẹsẹ̀ sọ́lá tí yókù náà wọ́n gùn dáadáa o nígbà tó ka kí ó tó gùn gan ọ̀ wá ní jẹ́ kí rùkú rẹ̀ kọ́ wá jẹ́ kó kúrú jọjọ ò ní jẹ́ kí ìforíkanlẹ̀ rẹ̀ ó kúrú jọjọ gbogbo àwọn nǹkan yòókù tó bá ṣe nu sọ̀láàtì ó jẹ́ kún ọgùn gẹ́gẹ́ bí kí ó tó ké nu sọ̀láàtì ti ṣe gùn. ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ albara ibn azib radiyallahu anhu qaal ramaqtu sọ̀láàtà màá muhammadin sallallahu alayhi wa sallam fawajadtu qiyamahu farakacatahu factidalahu bacda ruquucihi fasajdatahu fajalsatahu bayna sajdatayn fasajdatahu فجلسته ما بين التسليم والانصراف قريبا من السواء متفق عليه أني موسى كيسيو البراء بن عازب موسى كيسي صلاة النبي ومحمد صلى الله عليه وآله وسلم nígbà tí mò ń ṣe sọláàtì lẹ́yìn ànábì mo wá rí i pé ìdúró ànábì rùkú ànábì ìnáró ànábì láti rùkú ìforíkalẹ̀ rẹ̀ ìjókòó rẹ̀ láàrin ìforíkalẹ̀ méjèèjì àti ìforíkalẹ̀ kejì àti ìjókòó tí máa jókòó tí ó bá sálámà àti jókòó tí ó jókòó lẹ́yìn ìgbà tí ó bá sálámà àti jókòó tó tún jókòó lẹ́yìn ìgbà tó sálámà tán qariban minas sawa gbogbo ẹ̀ súnmọ́ kó jẹ́ bákan náà tí sọ̀láàtì bá gùn gbogbo àwọn nǹkan yìí ó gùn tí ó bá gùn gbogbo àwọn nǹkan yìí náà kúrú muttafaqun alayhi alimami Bukhari àti Muslim ló gbé jáde ní báyìí àwọn èèyàn kàn máa ń bẹ tó yẹ pé àwọn nídìíwọ́ ìdíwọ́ wọn ò ní jẹ́ kí wọ́n lè ṣe sọ láti bọ́ lọ́wọ́ bá ti ṣe fi pa wá láṣẹ torí pé wọ́n ya abirùn àbí wọ́n jẹ́ni tó ṣe pé ìdíwọ́ kan ń bẹ pẹ̀lú wọn tí ò ní jẹ́ kí wọ́n lè ṣe ìjọsìn yẹn gẹ́gẹ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ. bí àpèjúwe aláàárẹ̀ aláàárẹ̀ ní ìsinyìí báyìí wọ́n ń bẹ nínú àwọn àṣeṣí tí ń bẹ nù sọ́lá tí ò ní rùn lọ́rùn láti ṣe aláàárẹ̀ lè má lè dúró aláàárẹ̀ lè má lè tẹ̀ aláàárẹ̀ lè má lè forí kanlẹ̀ aláàárẹ̀ lè dúró ṣùgbọ́n ó lè má lè rùkú ó lè rùkú ó lè má lè forí kanlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà ló àjò onírìn àjò náà ní àwáwì òun náà nídìíwọ́ tó ṣe pé ti rìn yìí ó ti mú kí àárẹ̀ ọmọ ṣe ní gbogbo oríkèé ti ń irú eléyìí òun náà nídìíwọ́ bẹ́ẹ̀ náà làwọn ẹni tí ìbẹ̀rù ń ṣe lásìkò ogun ẹ̀rù ń bà wọ́n wípé báwọn bá ní káwọn dúró káwọn ṣe sọ̀dá bóyá ọta àbá tí máa ń bọ̀ ó lè ṣe déédéé orí àwọn bóò làwọn máa ṣe sọ̀dá torí ẹ̀ òfin ọlọ́wọ́n bá wa ó fi hàn pé ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n ní ṣe sọ̀dá gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá ti ṣe ní ká ṣe nítorí pé wọ́n ní ìdíwọ́ yàtọ̀ sẹ́ni tí ò ní ìdíwọ́ ṣùgbọ́n kí ọlọ́run ọba ó ṣe ní rọrùn fún wa wípé káwọn náà máa sin lọ twenty ń ti ìdíwọ́ tí wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ lórí wọn láti sin lọ pé kí wọ́n sin lọ wọn bá ti ṣe gbà islam ò dí wọn lọ́nà táwọn náà fi gbà ládàá sin lọ ìdí nìyí tó fi ní bẹ́ẹ̀ ti ṣe lágbára mọ́ nìkẹ́yìn náà máa sin lọ sunna anabi sallallahu alaihi wasallam ń ṣe ṣàlàyé ó ṣe àlàyé yéké báwo ni irú wọn sì máa sin lọ ẹ jẹ́ ká wo aláàárẹ̀ aláàárẹ̀ tí ń ṣàárẹ̀ tó ṣe pé àárẹ̀ dà dùbúlẹ̀ ó ṣeéṣe kọjá ipò lè dúró ṣe sọ̀lẹ̀ ẹni tó lè dúró ṣe sọ̀lẹ̀ ọ̀ràn yẹn ni dúró kò gbọ́dọ̀ jókòó ṣe o tó bá wá jẹ́ pé kò lè dúró ìjókòó ló lè jókòó àbí kò lè dúró láì fẹ̀yìntì àjẹ́ pé dúró fẹ̀yìntì kò lè dúró fẹ̀yìntì náà jókòó tó bá lè jókòó. yóò jókòó lẹ́yìn tó fi awọ ẹ̀dí rẹ̀ méjèèjì lélẹ̀ tó wá ká ẹsẹ̀ rẹ̀ ọ̀tún àti tòsì bọ́nú ara wọn eléyìí là ń pè ní atarọ́bọ̀r bákan náà ó sì lè jókòó nírú jókòó tá a máa jókòó tá a máa ń sàtáyà tó bá gbọ̀n lọ́rọ̀ lọ́rùn yóò jókòó láì fẹ̀yìntì tí ò bá rọ̀ lọ́rùn láti jókòó láì fẹ̀yìntì ajẹ́ pé kó jókòó kó fẹ̀yìntì tó bá wá ṣẹlẹ̀ yìí pé ìjókòó gan tiẹ̀ lè ṣeéṣe à kó fẹ̀gbẹ́ rẹ̀ ọ̀tún lélẹ̀ tẹ́lẹ̀ yìí náà bá tún lè fún kó fẹ̀gbẹ́ òsì lélẹ̀ tí ò bá tún ṣeéṣe fún kó fẹ̀yìn lélẹ̀ kọ́tàkàkà kọ́tàkàkà ṣùgbọ́n kó jẹ́ kí ẹsẹ̀ òun méjèèjì kó jẹ́ ohun tí ń wo àlùkíbìlà kó jẹ́ kí inú àtẹlẹsẹ̀ rẹ̀ méjèèjì ó máa wo àlùkíbìlà tó bá wá débi rùkú nígbà tí ó bá ti lè rùkú yóò máa forí rẹ̀ ṣàpèjúwe wípé mo ti rùkú báyìí yóò tún máa forí rẹ̀ ṣàpèjúwe pé òun ti forí kanlẹ̀ báyìí àpèjúwe ti rùkú kò ní lọ́ọ̀lẹ̀ tó àpèjúwe ti forí kanlẹ̀ yóò máa gbé lọ́ọ̀lẹ̀ lọ sọ́nà àyà rẹ̀ bí ó ti ṣe máa ṣe nù jẹtẹlẹ ìbáyé wa ẹni tí ń sáré o yọọ máa sin lọ́hùn yọọ máa sin lọ́hùn àárẹ̀ èsì àwáwí tó lè mú ni máa sin lọ́hùn lópin ìgbà tọpọlọ bá ti dàrú kọlọ má dà wà lọpọlọ rú ẹni tí ń sáré tó ti kó ti sàfẹ́kù làákàyè rẹ̀ òhun lẹni tó yẹ pé ká sin lọ́hùn ti kú òfun a wàá fi àsìkò yìí pàkíyèsí wa ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì lá aláàárẹ̀ ńlẹ́ tó ṣe pé ó ti wà lórí ìdúgbò láàárẹ̀ kìí ṣoṣù méjì kìí ṣoṣù mẹ́ta ìgbà míì gan hospital ni wọ́n gbé aláàárẹ̀ yìí lọ aláàárẹ̀ yìí báyìí fódìdí bí oṣù méjì mẹ́ta ó lè jẹ́ pé intẹ́ni tí ń tọ́jú rẹ̀ ń mójútó òun náà ní só ti jẹ só ti mu sẹ́ẹ̀ bá wọn sinra sẹ́ẹ̀ bá wọn nura ó ní kókó ní táwọn wà fún wọn ti gbàgbé pé mùsùlùmí ni mùsùlùmí làwọn náà ikú sì lè wá ikú ń pa tí ó sàárẹ̀ ká tó pẹ́ tí ń sàárẹ̀ ru eléyìí torí ẹ̀ èyí tó yẹ kẹ́ kọ́kọ́ mójútó kẹ́ kọ́kọ́ mú gbọ́ lẹ́yìn tẹ́ bá ti ṣe ìmára fáláàárẹ̀ òun náà ní kẹ́ ẹ ṣe ìmára tẹ̀sìn fún lọ́nà tí ó fi wà nípò kò lè sìn lọ. yóò ṣe sọlẹ́ gbogbo sọlẹ́ àti kò gbọ́dọ̀ filẹ̀ kò gbọ́dọ̀ pátì ṣùgbọ́n yóò máa ṣe lòdìwọ̀n bó ṣe lágbára mọ́ ó ṣeé ṣe kó lè dìde dúró láì fẹ̀yìntì tí ò bá rọrùn fún kó fẹ̀yìntì tí ò bá tún rọrùn fún kó jókòó láì fẹ̀yìntì tí ò bá rọrùn fún kó jókòó kó tí ò bá rọrùn kó fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ tí ò bá rọrùn fún kó fẹ̀gbẹ́ òsì lélẹ̀ tí ò bá rọrùn fún kó tàkàkà so yóò sá lè ṣèkànnù gbogbo ẹ̀ náà lẹ́yìn náà ìrókò àti foríkalẹ̀ kó máa forí rẹ̀ ṣàpèjúwe kí á ní tó lẹ́nu eléyìí báyìí tẹ́wọ́ àjẹ́ kí bàbá òkun káfìrì tẹ́jẹ́ kí òkun káfìrà tó fi wájẹ́ pé wọ́n sọ sùn méjì lọ́sípítù wọn ò sí lọ ọ wájẹ́ pé òkú wọn lẹ gbé wálé irú ta wà náà jẹ́ ń ṣe sọ láti lára ṣé mùsùlùmí náà ń ṣe sọ láti lára oṣù méjì bá kú kìí sì sí pé làákàyè ọ̀sàfẹ́kù rẹ̀ kọ̀sàfẹ́kù làákàyè kọ̀sàfẹ́kù làákàyè àṣẹ ètò tàwọn ẹni tí mójútó ni ló jẹ́ kó kú ní ìsìn láì jẹ́ pé ó ṣe sọ̀ láti kù kọ́lọ̀ ń dàkùn kó jẹ́ ká túnbọ̀ tàn wọ́ ọ̀dà ẹni tí máa ń sàárẹ̀ tó jẹ́ kó ní làákàyè jẹ̀mọ́ ọ̀ràn yẹn sọ̀ láti kókó lórí rẹ̀ ṣùgbọ́n ẹni tí ń sàárẹ̀ tó sọ pé ti sọnù làákàyè ò i wípé aláàárẹ̀ yóò ṣe sọ̀láàtì nídúró láì fẹ̀yìntì tí ó bá rọ̀ lọ́rùn kó fẹ̀yìntì nídúró tí ó bá tún rọ̀ lọ́rùn á jẹ́ pé kó jókòó láì fẹ̀yìntì tí ó bá rọ̀ lọ́rùn kó jókòó fẹ̀yìntì tí ó bá rọ̀ lọ́rùn kó fẹ̀gbẹ́ lélẹ̀ ẹ̀gbẹ́ ọ̀tún lẹ́yìn náà ẹ̀gbẹ́ òsì kó tó wá tàkàkà oní làwọn hadith anabi muhammad sallallahu alayhi wa sallam gẹ́bí hadith imran ibn husayn radiyallahu anhu qala kanat bi bawasir. فسألت النبي صلى الله عليه وآله وسلم عن الصلاة فقال صل قائما فإن لم تستطع فقاعدا فإن لم تستطع فعلى جنب أخرجه البخاري عمران بن حسين وني مصطفى النبي صلى الله عليه وآله وسلم نيك باتو سيبي جادين دا ميلام وربون يوني ديمي سو بوني سي ماسي صلاة أنا بني ماسي صلاة ندرو جو بارو لون ناتي سي صلاة ندرو أجاكو سينجوكو tí ò bá rọ̀ ọlọ́run láti ṣe níjókòó àjẹpẹ́fẹ́ gbẹ́lélẹ̀ bákan náà Imran ibn Hussein radiyallahu anhu ó tún gba ẹgbàá wá mi wá ó tún gba ẹgbàá wá mi wá ó ní káànà wàká ó ní wọ́n ní ìgbà tá a rẹ̀ ń ṣe ó sọ pé sa'altu rasulallahi sallallahu alayhi wa sallam an rajuli qa'idan wa qala in salla. قائما فهو أفضل ومن صلى قاعدا فله نص أجر القائم ومن صلى نائما فله نص أجر القاعد أخرجه البخاري onímọ̀ bíi anabi sallallahu alayhi wa sallam léèrè nípa ṣíṣe sọláàtì níjòkó anabi wa ni téèyàn máa ṣe sọláàtì níjòkó kọ́lọ́ mọ́ wípé kọ̀lọ́lá bíi kóun ṣe sọláàtì nídúró torí sọláàtì tàbá ṣe nídúró lọ́lọ́lá jù ṣùgbọ́n ẹni tó bá ṣe sọ̀láàtì níjókòó kọ́mọ̀ yín pé ìdajì ládá ẹni tó bá dúró lòun ọgbà o ẹni tó bá sì ṣe sọ̀láàtì lẹ́ni tó fẹ̀gbẹ́ lélẹ̀ ìdajì ládá ẹni tó jókòó lòun ọgbà o subhanallah ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sọ̀láàtì rẹ̀ ọ̀sà jẹ́ sọ̀lá ẹni tó bá wá lágbára láti ṣe ní dúró kò gbọ́dọ̀ jókòó ẹni tó lágbára láti ṣe ní jókòó kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ fẹ̀gbẹ́ lélẹ̀ kò gbọ́dọ̀ fẹ̀gbẹ́ lélẹ̀ tá wá jókòó nígbà tá a lè dúró eléyìí ò pé ká má ka kí ó tá a máa ka nínú sọ̀láàtù á ka kí ó tá a máa ka tá a bá sì lè rúkú níbi tí ó ti yẹ ká rúkú orí wa lásán la kàn gbé lọ́lẹ̀ eléyìí ò pé ká tún máa wí àwọn díkìr eléyìí tá a máa wí ní rúkú o torí òfin ṣẹ̀ríà tó yìí pé al-maysuru la yasqutu bil-ma'sur gbogbo ń tọrọ kò gbọdọ̀ ṣubú dànù nítorí pé àwọn kan wà tí ò ṣeé ṣe fún wa àìṣeéṣe àwọn kan kò ní sọ ètò ṣeéṣe di àwàdànù a gbọ́dọ̀ ṣàkíyèsí eléyìí báyìí aláàárẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ o ọ̀ràn yẹn ló jẹ́ lórí aláàárẹ̀ wípé kó máa ṣe ìmára ṣáájú sọ́dà pẹ̀lú omi tó bá jẹ́ pé ó bá rọ̀ lọ́rùn láti ṣe ìmára fúnra rẹ̀ tí ó bá rọ̀ lọ́rùn wọn ò bá ṣe tí omi tó bá sì jẹ́ nǹkan tí ó kó nira bá kò sí ní tó burú kó máa ṣe tẹ̀yẹ̀mọ̀ tí ó wa wá lè wẹ̀ kò lè fomi kò lè lómi kò sì lè lu ìpẹ̀ ajá yìí pé ìṣèmárayùn yóò kó òfun yóò sì máa ṣe sọ́láàtì bí agbára rẹ̀ bá ti ṣe máa. ǹjẹ́ tí aláàrẹ̀ bá wá jẹ́ pé wọ́n ti pàṣẹ irú rọ́bà máa tí ìgbẹ́ àti ìtọ̀ tó máa ń gbà jáde lára ara aláàrẹ̀ a sì tún ní yóò ṣe sọ́láàtì báwo ni yóò ṣe wá ṣe sọ́láàtì tó ń ti ọ̀rá ìgbẹ́ àti ìtọ̀ lára alhamdulilayi rabil alamin adúpẹ́ fún Ọlọ́run ọba ọ̀rọ̀ náà ni àti ń gbọ́n a rí i pé bí ẹni mẹ́nu bá fún wa wọ́n jẹ́ wa pé Ọlọ́run ọba kò bu ẹnìkankan ní sọ láti inú wa kò wá sí ọ̀nà tí yẹn fẹ́ gbà níwájú Ọlọ́run tó bá dín níjọ́gbé ní àríkàmọ̀ tó fẹ́ jàjàbọ́ lọ́wọ́ àìsè sọ́láàt àfikọ́jẹ́ ẹni tí ó mójútó ilé ayé ń bíbáyé ni wọ́n sọ fún wa pé aláàárẹ̀ gan Ọlọ́run òbò ní sọ́láàt àyàfà àwọn kan bí ẹni tí àmọ̀díńdà láàmú àbọ̀mọ kékeré tí ò ti bàlágà ó lé abáyẹ̀ lẹ́yìn àwọn eléyìí tó sẹ́ńtọ́ yẹ pé tó yóò wà tí ò ní jẹ́jọ́ nípa pé bóyá kò sí sọlá kọ́ ló ń sọ wọn bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́rẹ́ pé ká pé ìyẹn jẹ́ ẹni tí mójútó aláàárẹ̀ aláàárẹ̀ yẹn wá gbà yẹn wá gbà fún yẹn láti jẹ́ pé tó àbí ká pé ní kúkúrú èdè séèyàn lè síwájú ṣe máàmù fún aláàárẹ̀ tí ọmọ wọn kọ́ sí. dáadáa èèyàn síwájú rẹ̀ inú dúró lẹ́gbẹ̀ẹ́ yàn yóò dúró lẹ́gbẹ̀ẹ́ yàn èèyàn sì lè máàmù fún yóò mọ̀ wà sí yàn ó dáa bẹ́ẹ̀. ẹ ẹ tọ́ba tí ọba lè dìde ńkọ́ tó yẹ kó rí ibùsùn ló wà. kò sí wàhálà ìyẹn lè ṣe máàmù fún bẹ́ẹ̀ náà. bẹ́ẹ̀ni adúpẹ́ fún ọlọ́run. ìyá máa ṣe sọ́láàtì yóò sì máa tẹ́tí gbọ́ yín nítorí bá ti rí tẹ wí òun náà wì. ọ̀rọ̀ láti gbọ́ yẹn á rí i pé ká gbìyànjú ká ṣe àǹfààní látara rẹ̀ tí ọlọ́wà kára pé ìwọ tó wà lẹ́gbẹ̀ẹ́ aláàárẹ̀ tẹ́nìkan wà dé tí ó ní pé sí bàbá ti ṣe sọ́láàtì tó ọmọ wò tí kàtẹ́gbín pé eléyìí ò sọ̀rọ̀ sọ láti ní tàwọn inú ìtọ́sẹ̀lẹ̀ sí bàbá tàbí mọ̀mọ́ ẹ̀jẹ̀ àgbìyànjọ mẹ́jẹ̀ kájẹ́ káwọn òkú wa kan kú sí ipò kẹfìrí. láì mọ̀ pé ìtọ́sẹ̀lẹ̀ sí bàbá láyé ń bì lásán àárẹ̀ àsàárẹ̀ àsàárẹ̀ tó òpin rẹ̀ yóò parí síkú tó bá wá kú iná tí ń retí rẹ̀ ńkọ́. kọ́lọ́ kò sọ wá ń bẹ̀ kó sọ àwọn mọ̀lẹ́bí wa náà ẹ̀jẹ̀ àgbìyànjú tá a bá rẹ́ni tí bá fi wá mọ̀nà wípé yìí lòfin ọlọ́run èyí lẹ̀sìn ọlọ́run ẹ dákun ẹ̀jẹ̀ àyè sùúrù ká mọ̀ gbà lópin ìgbà tá a bá ti mọ̀ pé tó ẹni tó nímọ̀ nípa òfin ẹ̀sìn ọlọ́run ni ká mọ̀ fojú ọmọ kékeré wò ó àbí ká sì mọ̀ fojú ará àta wò ó bá ní yóò ṣe wá láǹfààní láyé iná ni yóò ṣe wá láǹfààní lọ́la àlìkí ọmọ nínú ẹ̀sìn ọlọ́run ọba tó yé délé ọdún ẹnìkọ̀ọ̀kan ẹja gbìyànjú ká kè sára ká mọ̀jẹ̀ ẹni tí ọmọ alágídí tí ọkọ̀ tí kún pòtò ṣé ìwọ làgbàlagbà olùmọ̀ni àbòsílẹ̀ mọ̀ọ́dẹ̀ aláàmúkẹ́ wúmẹ́lò lókè ọ̀rọ̀ láti gbé ẹja gbìyànjú sọ̀lá tó pàtàkì púpọ̀ jù tẹ́yìn bá fi lè kú sórí ẹ̀ ọwọ́ agbọ́rọ̀ ìbẹ̀rẹ̀ ṣe lálàyé báwo ló ṣe fẹ́ ṣe ìtútúbá tí ò fi túbá. ẹ yóò túbá lọ sọ́dọ̀ Ọlọ́run yóò gbà pé tẹ́lẹ̀ òun ẹsẹ mùsùlùmí òun á di mùsùlùmí báyìí eléyìí gan ló fúyẹ́ fún jù. ọ̀rọ̀ lágbára rí pé wọ́n ti júwe báyìí sí fún wa ká mọ̀ tó fi ṣèkẹ́ wọ́n pé èmi tí ń tí ì ṣe láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọdún ọdún tó ti bí mi sẹ́yìn ṣe níwà mójútó bó mo fẹ́ san gbogbo gbèsè rẹ̀ wọ́n nípa àtúbá ọlọ́ba ó sì gba àforíjì wa ká túbá ká wá bẹ̀rẹ̀ sí mọ̀ ìsọ̀ láti láti àsìkò yìí lọ kọ́lọ̀ wa kó ṣe rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa à ń bẹ Ọlọ́run kó dáhùn kó ṣọ́ wa kó gbàdúrà wa kó ràn wá lọ́wọ́ láti lè fi gbogbo ń tà ń gbọ́ ká lè fi iṣẹ́ ṣe kó lè bàjẹ́ nǹkan tá a láǹfààní tọ́pọ̀ láyé àti dé ọ̀la àlìkíámà kọ́lọ́ ó dùn wánú láyé kó dùn wánú jọgbìn àlìkíámà àtàwọn àtàwọn olùmọ̀wà àtẹ̀yìntẹ̀ ń gbọ́ wá lé kọ́lọ́ bá kí ó ṣọ́ wa ju ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ ẹjá pàdé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ lórí àkọ́tù ètò hudan wa nígbà ní àdúró sí nítorí àsìkò wa salamu alaykum wa rahmatulahi wa barakatuhu.